lórí ètò wa ètò yín Miliki Express mo lérò wípé ẹ ti jẹ̀gbádùn orin tí ẹ lọ fẹsẹ̀ rajó sí gẹ́gẹ́ bí mo ṣe ṣèlérí fún yín àlejò mi ti wà ní ilé agodo báyìí wọ́n máa ṣe àfihàn wọn lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ káàbọ̀ sí orí ètò wa. ẹ kúlé o. orúkọ àlejò wa Tezpeace ò ní orúkọ wọn ṣé ẹ ti gbọ́ orúkọ orú orúkọ yìí rí <laughs> mo mọ̀ pé ẹ ti gbọ́ rí àwọn ló máa ṣàlàyé fún wa bí orúkọ yẹn ṣe jẹ́ nígbà tí àkókò bá tó ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i ṣé dáadáa lẹ dé o àlejò wa tábà tí ẹ wo ojú àlejò wa dáadáa ayàwòrán wa ẹ bá mi gbé kámẹ́rà sí ojú wọn dáadáa ta ni wọ́n jọ nínú agbo tíátà màmá wa kan olólùfẹ́ wa kan ta ni wọ́n jọ ta ni wọ́n jọ tí wọ́n bá yá màá máa sọ fún yín ẹ̀yin náà ti máa wojú yẹn dáadáa ẹ ti rí i pé ah ọmọ jọ̀yà ni ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i olórin ni yín báwo lẹ ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò orin kíkọ yìí. Um, ó ti ṣe díẹ̀ náà tí mo ti bẹ̀rẹ̀ wọ́ ìgbà tí mo wà kékeré ni wọ́n ti máa ń sọ fún mi pé ìgbà tí mo wà kékeré bóyá bí mi ti jọmọ ọdún bóyá ọdún mẹ́wàá sí mọ́kànlá lọ tí mo ti ń play instrument in church tí hmm. mo dẹ̀ ti ń ṣe àwọn kọ̀ọ̀kan àwọn kọ̀ọ̀kan àwọn kọ̀ọ̀kan church ṣàbọ̀ àṣà yìmọ̀ yìmọ̀ yìmọ̀ tí tó fi ń dòun ṣá. Hmm. ní sáà tí adébáyé wá jẹ́ kí n wá yọ aṣọ lójú egún ọmọ wa ọmọ màmá wa jọkẹ́ múyìwá ọmọ jọkẹ́ múyìwá àwọn lẹ́rí yìí o ah mo máa nífẹ̀ẹ́ màmá wa púpọ̀ gan tó bá ń ṣeré wọn báyìí wọ́n wà lára àwọn olóṣèré kan tí mo gbóṣùbà fún wọ́n máa ń ṣeré wọn ní bó ṣe tọ́ àti bó ṣe yẹ ọmọ màmá wa Jọkẹ́ Múyìwá ló wà ní ilé agodo lọ́wọ́lọ́wọ́ báyìí Timespiece olórin ni wọ́n ẹ̀ mọ́ pé yín wá nítorí pé nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ lé nípa lónìí ni àwọn ọ̀dọ́ wa báwo ni àwọn ọ̀dọ́ wa ṣe ń gbé ọ̀rọ̀ ajé wa ga ọ̀dọ́ ni yín mo dẹ̀ mọ̀ wípé ẹ máa lè bá wa sọ̀rọ̀ nípa rẹ̀ àwọn ọ̀dọ́ wa gan kí tiẹ̀ ní àwọn nǹkan tó ń ṣe láti fi gbé ọrọ̀ ajé wa ga ẹ wá jẹ́ kí n béèrè báyìí pé tàtí hmm, ẹ ní ọ̀dọ́. ọ̀rá rẹ sọ ẹ̀ ó kù sọ oníkálukú èèyàn tó bá jẹ́ ọ̀dọ́ àwọn ẹlòmíì wọ́n máa ń tí wọ́n bá jẹ́ ọ̀dọ́ age ọjọ́ orí ó tún máa ń determine hmm. èèyàn lè jẹ́ eighty years hmm. bọ̀ bó ṣe ń ronú ìrònú ẹ̀ gangan ló máa jẹ́ nínú ẹ̀ ló máa jẹ́ káwọn èèyàn rò pé òkè ẹni báyìí ọ̀dọ́ lẹni báyìí ẹni báyìí ò kì í ṣe ọ̀dọ́ ṣùgbọ́n bó ṣe ń ronú ló máa jẹ́ káwọn ló máa ló máa ló máa gbé ẹ jáde gẹ́gẹ́ bí ọ̀dọ́ láàrin àwọn èèyàn. ah mo tún gbádùn eléyìí tálejò mi sọ yìí o wọ́n ní pé ọ̀dọ́ kì í ṣe nípa ọjọ́ orí o pé bí èèyàn bá ṣe ń hùwà sí òun ló lè sọ pé ẹni báyìí bá ọ̀dọ́ ni pé èèyàn lè jẹ́ eighty years old tó lè máa hùwà bí ọ̀dọ́ a dẹ̀ kékeré tó máa hùwà bí àgbàlagbà <laughs> wọ́n ti sọ fún wa nǹkan tọ̀dọ̀ jẹ́ ìyẹn ni wípé ọ̀dọ́ àtọkàn ni èmi náà lè jẹ́ ọ̀dọ́ gbogbo yín ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa gbogbo yín lè jẹ́ ọ̀dọ́ ẹ àlejò wa àwọn ọ̀nà wo lẹ ti rò pé àwọn ọ̀dọ́ wa láyé òde òní pẹ̀lú gbogbo nǹkan tá à ń gbọ́ tó ń ṣẹlẹ̀ sí àwọn ọ̀dọ́ wa gbogbo ìhùwàsí wọn báwo lẹ̀yin tiẹ̀ ṣe rò pé àwọn ọ̀dọ́ wa wọ́n ń gbé ọ̀rọ̀ ajé wa lárugẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. èmi á sọ̀rọ̀ sí orí iṣẹ́ tèmi ṣe hmm. bẹ́ẹ̀ mi ṣe ń gbé ọrọ̀ ajé ilẹ̀ nàìjíríà èmi á sọ̀rọ̀ lọ́nà pé mò ń jẹ́ olórin tí n bá kọrin lénìí kò sí gbogbo ohun tí n bá kọ màá make sure pé màá bá ọmọdé sọ̀rọ̀ màá bá àgbà sọ̀rọ̀ màá bá ọkùnrin sọ̀rọ̀ màá bá obìnrin sọ̀rọ̀ hmm. so kò sí bí kò sí nǹkan tí mo fẹ́ ṣe nínú iṣẹ́ orin tó jẹ́ tuntun normal tó jẹ́ tuntun sáwọn èèyàn ṣùgbọ́n tí bá fẹ́ gbé ọrọ̀ ajé ga then ó láti jẹ́ pé òkè bóyá company kan wà jẹ́ pé wọ́n san owó fún mi tó fi lè jẹ́ tó fi lè mú mi kọ orin bókè ẹ ṣe nǹkan báyìí ẹ ṣe nǹkan báyìí ẹ ṣe nǹkan báyìí ẹ ṣe nǹkan báyìí ṣùgbọ́n mo ń gbé ọ̀rọ̀ Nàìjíríà ga náà bí mo ṣe ń rówó ìṣẹ́ wọn pé màá máa san owó orí. bẹ́ẹ̀ni Hmm. so bí mo yẹn san owó orí yẹn bó ṣe ń rí owó látara mi yẹn hmm. mo ti ń gbé ọrọ̀ ajé ilẹ̀ nàìjíríà ga ọmọ. tó hmm. àlejò wa ní pé nípa sísan owó orí wọn ẹ̀yin náà ti gbọ́ báyìí o àlejò wa ní pé bó tilẹ̀ jẹ́ pé olórin ni àwọn àǹfààní kan tí àwọn ọ̀dọ́ ń ṣe fún orílẹ̀-èdè wa pàápàá jùlọ nípa gbégbé ọ̀rọ̀ ajé wa ga nípa sísan owó orí wọ́n láwọn máa san owó orí wọn inú mi dẹ̀ dùn pé wọ́n ní wọ́n san owó orí wọn dáadáa ẹ ṣé ọ̀nà yẹn nìkan ni ẹ àwọn ọ̀dọ́ ṣe ń gbé orílẹ̀-èdè wa ga nísìnyí ẹ mọ̀ pé ẹ̀yin ti sọ nípa tara yín látàrí iṣẹ́ tẹ̀yin ṣe ẹ ti ní pé tẹ bá ṣiṣẹ́ ò tán sanwó fún yín ẹ máa sọ owó orí yín èyí táwọn olóyìnbó máa ń pè ní tax àwọn ọ̀dọ́ lápapọ̀ ń kọ́ àǹfààní wo gangan ni wọ́n ń ṣe sí ọ̀rọ̀ ajé wa ní orílẹ̀-èdè yìí àǹfààní tí ọ̀dọ́ ń ṣe sọ́rọ̀ ajé lórílẹ̀‐èdè pọ̀ ṣùgbọ́n ìjọba àwọn ìjọba wa wọn ò fi bẹ́ẹ̀ fàyè sílẹ̀ láti jẹ́ kí àwọn ọ̀dọ́ ṣe kán kutú tó wà lọ́wọ́ wọn kán hmm. kán ṣe oríṣiríṣi tó wà lọ́wọ́ wọn nǹkan tí máa san pa ẹ̀ ó kù sọ́wọ́ ìjọba tíjọba bá fàyè lẹ̀ fún ọ̀dọ́ láti jẹ́ kán ṣe nǹkan tó wà lọ́wọ́ wọn hmm. mo ní ìmọ̀ mo ní àdájú pé ọrọ̀ ajé ilẹ̀ wa nàìjíríà yìí ó máa sún síwájú tí wọn bá fi ọ̀rọ̀ àwọn àgbàlagbà pé kán jẹ́ káwọn àgbàlagbà nìkan máa ṣe àwọn àgbàlagbà tó yẹ kán ti fẹ̀yìntì nídìí iṣẹ́ tán bá fi àwọn ọ̀dọ́ lẹ̀ ká ṣe díẹ̀ nínú ẹ̀ tábà tẹ̀ ṣe gbogbo ẹ̀ tán bá fi ọ̀dọ́ lẹ̀ pé ká ṣe díẹ̀ nínú ẹ̀ mo ní ìdájú pé a sì máa ṣe nǹkan a sì máa ṣe nǹkan ribiribi tó yẹ pé àwọn aráàlú máa mọ̀ sí. tọ́ àlejò mi Tezpeace wọ́n ní pé àwọn ní ìgbàgbọ́ nínú ọ̀dọ́ lọ́pọ̀lọpọ̀ pé tí àwọn ọ̀dọ́ tó bá fún wọn ní àyè láti tu ipá tí wọ́n fẹ́ tu pé ìlú yìí ó máa dàgbà ju bó ṣe ń lọ ṣùgbọ́n inú mi ti ẹ̀dùn nítorí pé àlejò wa gbogbo àwọn ọ̀dọ́ wa lóríṣiríṣi àwọn tó ń ṣiṣẹ́ tíátà àwọn tó ń kọrin tó ti gbé orúkọ wa jáde sí gbogbo orílẹ̀-èdè káàkiri àgbáyé inú mi dùn lọ́pọ̀lọpọ̀ tábàṣẹ̀ ní ká máa dárúkọ wọn pọ̀ àwọn ọmọ wa tó yẹ pé ní òkè òkun a máa gbọ́ orúkọ wọn pé wọ́n ti lọ sílùú òyìnbó tó dẹ̀ ń gbé eh, ọ̀rọ̀ ajé wa ga láti ara iṣẹ́ orin kíkọ àti eléré tá à ń ṣe yìí ẹ wo ọ̀rọ̀ sì pọ̀ tá a máa sọ ṣùgbọ́n ẹ jẹ́ ká lọ sókè lọ ẹ jẹ́ ká lọ fún ìsinmi ráńpẹ́ ètò sì ń tẹ̀síwájú ní ìṣẹ́jú àáyá à ń bọ̀